wárí wárí wárí wárí means search out wárí means search out a fẹ́ wá àwọn nǹkan kan rí a fẹ́ wá àwọn nǹkan kan rí